ẹ káàsán sà ẹ káàsán mà ẹ̀kọ́ kíkà wa ti àárọ̀ ẹ̀ wà níwèé ọba Sólómọ́nì ọba àgbáyé orí keje ẹsẹ̀ kẹjọ ó kàwé pé obìnrin lẹ pa tó bá fẹ́ ní ìfọkànbalẹ̀ ní ilé ọkọ ni yóò fẹ́ àárọ̀ tàbí afọ́jú. Nítorí kò ní sí obìnrin kankan tí yóò bá dun irú ọkọ bẹ́ẹ̀. Obìnrin lẹ́pa tó bá fẹ́ arẹwà ọkùnrin ní ọkọ ní ẹ̀jẹ̀ ríru àti hypertension yóò padà Torí àwọn obìnrin onídìrí ńlá kò ní jẹ́ kí ọkùnrin náà gbádùn. Báyìí ni a parí ẹ̀kọ́ kíkà ti Ọba Solomoni Ọba àgbáyé kí Ọlọ́run kó bùsí gbígbọ́ àti kíkà wa. Ẹni tó bá kọ́mẹ́ǹtì òfò, ara ni yóò fọ́ ojú rẹ̀.